ó lè fi sọ̀rọ̀ bọ̀ kò sí ní tàbí tàbí ìṣúná ọmọ tó ṣe wípé ó ti fi dá nǹkan mọ̀ ọdọ́kùnrin mọ̀ ọdọ́bìnrin mọ̀ àmọ́ kò sí bàlágà. Sọ̀rọ̀ ẹ̀ lórí ọmọ yẹn ni. Sọ̀rọ̀ ìgbésẹ̀ bá sàlàyé sí àá á nìlànà gbé yìí. èyí ti pé wọ́n kó ọ̀tẹ̀ níbẹ̀ àwọn ọkọ̀ rẹ̀ níbẹ̀ nígbà tó kọ̀tẹ̀ náà àwọn bá dé tó gbọ̀ ọwọ́ àti bẹ́ẹ̀ ní àdúgbò. ọ̀dọ́ àti bẹ́ẹ̀ tí ò sí gbọ́ yé pé náà ni. bẹ́ẹ̀ bá máa ẹran ìlú pọ̀tẹ̀ wà kí ẹni sọ pọ̀ pẹ̀lú wà bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń pè ló wọ àwọn èèyàn tó wà lóko láti rí orúkọ wọn ò fún àtàkì bẹ́ẹ̀ ni o ẹ́ ó kà sáà dìbẹ́ ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n dákọ̀ fásọ lánàá kùláàdì fásọ lánàá kùláàdì ẹ́ ìfásọ lánàá kùláàdì iṣẹ́ gà ìyẹn lè dúró ọ̀nà kéèyàn ká áyà Kùránì kan kó kò tẹ̀lé wọn tó láti áyà Kùránì kọ́dà fún wọn ti mú sùúrà fẹ́ẹ́ Eh, al ní eh pa àlùfọ́sùnà bí ẹ̀dá áṣà nù àlùfọ́sùnà wọ́n ti lè áyà ẹ̀dí jẹ́ àlùfọ́sùnà ti gbọ́ àlùfọ́sùnà níma náà wá fẹ́ gbọ́ níma àbí sọ́ọ́ sọ́ọ́ ọwọ́ nípa kọ́là fún ilé ìmọ̀jú nínú ọgbà àti ìgbà mi nípa kọ́là fún ó kọjá náà bẹ ní sọ́ọ̀tà ayé wọn ẹ̀yẹ́ kì í ṣe bẹ́ẹ̀. ọ̀tọ́kọ̀ ló bá ti ń bẹ̀ lọ́kọ̀ á ní wọ́n ẹgbẹ́ náà ní ìjọba àbí ìrànlá ẹ̀wọ̀n ló kọ̀ sí ẹ̀yà ló bá tà ògbó yìí ànábì sọ́lá rọ̀ ẹ̀dánà ànábì iṣu ìgbẹ́ púpọ̀ àtàkùn lọ́wọ́ àti ẹgbẹ́ ìgbẹ́ kó dà níbi ìbádà oníkàwọn kò dúró pé àṣírí wa ti wáyé ti èèyàn kò ní péré wo ọ̀rọ̀ lọ. láwọn ìbàdá ṣùgbọ́n àdájọ́ sọ́láṣí mọ àkọ́mọdé ìtàwọn ọmọ kékeré yẹn. ẹ tẹ́lá wo ní sáńtì ìta àtọ̀ orí pàtàkì sọ̀tọ́ là ń múlẹ̀ kalẹ̀. àlùmọ́sá ló mú lẹ́yìn. à sọ torí ẹ̀ láti pẹ́ ní ló fi pẹ́ ní ìlú. tó bí ẹ̀ náà wá sí à yóò wá torí ọmọ torí ọmọ náà tó tó fi pẹ́ bẹ́ẹ̀ àbí tẹ̀kùn náà lọ́lọ́run fi wọ́n rá ẹgbẹ́ tó lọ lọ́rẹ́ kírun kọ́dà ó tún dé lẹ́bù wípé yẹn tún wà lẹ́yìn rẹ̀ sẹ́yìn láti bó gba ọmọ ti gbọ́yà nǹkan mi ti ṣẹlẹ̀ alábẹ́rẹ́ sọ fún pé nǹkan ṣẹlẹ̀ ìdá ilé àgbà padà ọmọ mi ló wò mí lé pàkàrí ìtù àlọ́ àyíká yóò fẹ́ kàn án ló ó ṣòro bá mi ìrànwọ́ fẹ́ kan ní etiquette ó dẹ̀ ní rúùlù tó wà stringent ju kìrọ́ àtò Quran. ìrún ní stringent rule ju kìrọ́ Quran ní ti kí ájá bá wà lẹ́yìn sọ̀rọ̀ náà. alhamdulillah ọ̀gbìnrin ayé lọ sí ẹ̀rọ owó lóṣù tó kọ́ ìṣẹ́lẹ̀ fún mi. máa dá líkà àti ìṣẹ̀fúnlá ọmọdé ọkàn. àdáyé ìṣẹ́kúndà lọ́wọ́ lórí ìgbà.

àwọn dúkìá yà àtàwọn ọmọ ní kìtìyà ni wọ́n jẹ ọ̀dọ́ ọlọ́run ọba ládàá fún mi wá ọmọ mi gbogbo ní pété ìpínlẹ̀ ọlọ́run sí ọmọ ẹ nígbà tó fẹ́ ní kó ara àwọn òwe oníbàlà náà ìgbà tó ń bá kéèyàn wá ní à lórí ọmọ ọwọ́ abiri òfúbà alẹ́ ànábìsà ànábìsà lálọ́ sọ́lá fún ara rẹ̀ bí bá ń kírun yóò gbé ọmọ ọmọ rẹ̀ mọ̀ máa mọ̀ tó bá fẹ́ mọ́lẹ́dà tó lè gbà tó bá tún lè ló gbọ́n mi orí òun táwọn bá ń tẹ̀sọ́ láwọn sí yọ pẹ̀lú òfin ìrún sì ta ìsù ju òfin ìrọ̀ àtò ìpanu. Ànábì sábàlá lọ sọ́lá ọba lọ sọ́lá sọ́lá ọ̀sán ábá rẹ̀ ọmọ kékeré tí ń fẹ́ yẹ́ ṣeré ẹyẹ tí ń ṣeré àmì ọ̀fẹ́ rẹ̀ náà ń fẹ́ yẹ náà ọmọ ìyá àti sọ́lá ọ̀sán ábá rẹ̀ ọmọ kékeré ṣùgbọ́n wọ́n fún ní fúyà káfá ọmọ kan tí ó ní ìjọba tó ní ìjọba ẹ̀ta ẹ káfá àbúrò mẹ́rin ní jẹ àbúrò mẹ́rin ní jẹ máa ń lò pé yà á bá òmẹ́rẹ́ máa bá apá àdàmì òmẹ́rẹ́ àbúrò mẹ́rin ẹ̀yẹ ẹ̀ pọ̀ fílípìn ẹ̀yẹ yọ̀wò àbúrò mẹ́rin ti ń jẹun náà lẹ́yìn ọ̀dọ̀ ọ̀pọ̀ kékeré ni àbúrò mẹ́rin náà ti yà sí yà á bá òmẹ́rẹ́ máa bá apá àdàmì òmẹ́rẹ́ ẹ̀ máa ń bá máa ń máa ń máa ń tó máa ń lọ ẹ̀rá ìbára ìṣẹ̀lá ọ̀sẹ̀lá ìrọ̀lá. tó ń jọ́ kí láti náà bá wá rárá yóò pẹ́ ìmọ̀ sí pẹ̀lú àwọn èèyàn ó láti ra ẹ̀ àlejò wá fún àwọn èèyàn báyìí ẹ̀ àlejò àti ìyá dálẹ́kọ̀ obìnrin olóṣù méjì. tó ọmọ kékeré ta ọ̀dọ́ ìtumọ̀ tí ìdí ìlẹ́kù pé á kí ẹ̀ wá ti ṣèjá Question 13 màá yí ilé rẹ̀ ní láti ẹ̀kọ́ tọ́ ẹni fẹ́ṣà náà tí ìgbà tó gbogbo ojú ayé ní ilé gbogbo nǹkan là ń gbọ́ láǹfààní ní ọ̀sùn kan lóde wọ́n máa ti sọ ẹ̀ níwọ̀nba. ọmọ ọdún méjìlá kò sì máa mú wọ́n lè yí tó tó bẹ́ẹ̀ fọ́nà ọdún mẹ́fà.

abúláàbùn abbas ọdún mẹ́ta mọ̀mọ́ ọdún bashir ọdún mẹ́wàá tó kéèyàn wá ní ní abúláàbùn abbas tó yẹ ìdí òun yóò yí ìdí lójú lọ ìfáàk ìwú lẹ́sẹ̀ láti pàtó ìṣàlá sọ́lá sàbẹ̀ lọ́mọ ẹ̀ka pẹ̀lú àmúgbò sàmì àwọn àwọn wọn àgbàdìlá lọ́dọ̀ àgbàdìlá lọ́dọ̀ àgbàdìlá lọ́dọ̀ àgbàdìlá lọ́dọ̀ àgbàdìlá lọ́dọ̀ àgbàdìlá lọ́dọ̀ àgbàdìlá lọ́dọ̀ àgbàdìlá lọ́dọ̀ àgbàdìlá lọ́dọ̀ àgbàdìlá lọ́dọ̀ ẹni kó àgbọ̀ kó pé àwọn tó ń pè wọ́n ti gbà dábọ̀ wọ́n wà lájẹ́ ilé ìwà lọ́la ní ìtọ́jú dábọ̀ wọ́n wà béèrè nípa nǹkan tó pọ̀ nípa ìlú èyí tí ìwà náà lè rí tabatiba ìjọ ní káfí tabatiba ìlú ládàá báyà tó àwọn tó gbóyè sometimes wọ́n pè pẹ̀lú ànáyé wọn ní pé ìjọba ìwà wọn ti fẹ́ kí ọmọ ọlọ́gbà ìwọ̀n náà ìjọba ìta lọ ọ̀dọ́májọba àwọn ni wọ́n wà lọ sọ fáwọn ìjọ ìwé ìyẹn ni èyí tí a rí ẹ̀rí láti sàmẹ́lì sàlà ọ̀tẹ́là táwọn kan lọ́nà gbogbo ẹ̀ wọ́n lè ní àwọn lè ní àwọn tàbí ìgbé tàbí àwọn tàbí ìgbà wọn lọ àwọn àyíkí ilé rẹ̀ gbèsè báwọn mìíràn máa ń ṣèjáde ọkọ dáadáa ní ìrọ́lù ìjáde ẹ̀ ẹ máa ń ṣàlàyé àwòsọ pé bóyá ìròyìn ìjáde sí ní ìbáwà bọ̀tẹ́yàn sọ ìjáde bẹ̀rẹ̀ ìdájì ìdúkùn ọ̀nà ẹ̀yọ̀ nàdí ẹ̀yìn ìgbà yìí náà ní ìdá ní ìdúkú ló lè wà ń bẹ̀. kí ní ìdìbò àwọn àkùnfà òfin ìkókò ìdìbò ń bẹ̀ táà gbọ́dọ̀ lé ọ̀pẹ̀ ìdájọ́ ọ̀pẹ̀ táà ìdíje ká lò lọ́mẹ́ta lọ́mẹ́ta oṣù mẹ́ta lọ́wọ́ rẹ̀. àmọ́ kí ní ìdìbò àwọn àkùnfà kan kó ọ̀rọ̀ bá ti dé ọkọ̀ di rùdí ọ̀sán àgbọ̀dọ̀ kó àtẹ̀lé ọ náà láìláì kó o lè rẹ̀ láìláì kò ní lọ́dọ̀ ànábì lọ́dọ̀ àfájà bọ́lá tàbí ẹ̀ẹ́ ní ìdìnnìkan ní ìdìnnìkan ìlú jáde pẹ̀lẹ́ ní so àwọn wá sí ìdáwà wa nígbà táwa wa táyàmù ni àwọn tó bá jọmọ ìpè nínú wọn náà fún wọn tó dà lẹ́sùn sọ́lá. àwọn ọmọ sí àtẹ́sàn sí ha lọ́nà sí problem ìfẹ́kàn ló náà ṣe. Sọ́wọ́n èyí ṣe tẹ́lá ṣe bùkátà ṣe gbogbo tẹ́lá ṣe tó máa fi tí kọ́ láti sáfò láti máa ń wà náà ẹ̀ owó ọmọ bí ṣe ń yẹjú ó náà ṣàṣẹ́ ṣà yẹjú ẹ̀ ṣe ṣà jẹun so àwọn náà bẹ́ẹ̀ náà ní sábà wá sọ̀rọ̀ nípa àwọn tó bá jẹ́ wọn ní wọn kò sí láti sábà ti wà lórí ìhó tó fi kúra àwọn tí kèké ọjà so àwọn wá fún tọ́wọ́n bí sábà ń sọ̀tọ́ láàyè ọ wá ní kàkà àwọn nígbà táwa wá tán àdéhùn fúnra wa tẹ́lẹ̀ àwọn ó wá rí pé òun lòún kéré ju òun náà lòún fi àkùrọ̀ àlè jù nù wọn. a àríwá da wọ ikú alíbi wọn mẹ́rùn wọn bá ti bẹ́ẹ̀ mẹ́rùn kò sí kan ọmọ mélòó ló wà jọ ọmọ tó mẹ́fà. débi wípé àwọn àjọ rẹ̀ ìgbẹ́nu ó kéré dé ó kéré dé wípé wọ́n ní ìjọ tá a bá ti tú ayé náà àwọn ọ̀pọ̀ ọ̀sọ̀gbọ̀n àwọn obìnrin àgbàlagbà ó tó ìgbà ẹ̀ má tiẹ̀ sí kọ́fà abẹ́ ìmáàmù yìí yìí tẹ́wọ́ kí ló béèrè bẹ́ẹ̀ kọ́fà abẹ́ rẹ̀ bí aṣọ ẹ̀fà wálẹ̀ kó tẹ̀ sí dáadáa kí ó ń bẹ kùránì rẹ̀ àmọ́tà kó dàgbọ́ kùránì rẹ̀ nínú wọn tó ń kọ́ náà wọn ọmọ tó fẹ́ pàdé sábà ọmọ tó lé jù ẹ́ wọ́n lọ sí láti àná ìṣẹ̀ṣẹ̀ la ọmọ tó lé jù láti ẹ̀jú ọmọ méjì láti fi mà amúrúbúrú àwọn náà tàbí àyè ọmọ rẹ̀ láti láti àmú àmú ẹni ọba rẹ̀ láti àmú àmú láàrin òun àti bàbá rẹ̀ lóbi rẹ̀ náà ló wà láàrin. bàbá yìí bọ́sà àdé tí wọ́n sọ pé wọ́n fún níyàwó tí kò súnmọ́ yàwó tí sọ̀jọ́ náà fi náà àti ọmọ ìgbà rẹ̀ tí bàbá rẹ̀ wá sọ pé kí òun ni Abdullahi fún àmú Abdullahi bàbá rẹ̀ ní àmú bàbá yìí àtọmọ yẹn ìyẹn ìyẹn lọ́wọ́ láàrin tọ̀ lásìkò ànábì sálá lọ́sálà ọmọ seventeen years ti di níyàwó ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ̀ ó ti dé oko ó ti fẹ́ ẹni tó ti parí tó a sọ pé bẹ́ẹ̀ náà ní kó bá lọ lè ṣe kìí ṣe pé náà fòwò ní súnà kọ́ ti sọ òun kí ni pé sálàyé nǹkan ṣe rí pé irú àwọn àsìkò lẹ táìmù àwọn táìmù ọ̀gbìn kò sáà mọ̀ bọ́lọ̀ sẹ́yìn nígbà táwọn sàtàlà wọn fi fún ẹsẹ rẹǹdì seventeen years ló wà seventeen ó ti ní ìdí ogun náà ogun wọn ti fi ṣe ẹrù kọmọndà ogun ẹ̀gbọ́n nígbà wọn àti báyà wọn àti sàtàlà ẹgbẹ́ nìkan ẹ̀ka àgbọn lè ní ìdìbàmílì lóko ogun ní twelve years lágbàá náà láti lọ dáadáa ọlọ́run àmọ́ mo gbé tó bá ti wà máa máa ń pàdé ọlọ́run kan lábẹ́rẹ́ òkú lókun pé ká sọ pé asọ́táàtì ti ń fi dúkìá rẹ̀ láti ní owó tó láti tú láti ní àti tẹ́lẹ̀ ìgbàlódé. ibi dúkìá òkú ìfọ ẹlẹ́sẹ̀ nǹkan àkọ́kọ́ gangan làkọ́kọ́ nǹkan àkọ́kọ́ mú gan ká tó kàn sí láǹkà tí kùránì sọ ń pa wọn pẹ̀lú pé tẹwàá ló fi bá ìwọ̀ sí yàtí yusuf nàbíyá àbí yusuf nàbíyá ọ̀dẹ́yìn lẹ́yìn ìgbà tá a bá wọ́n yọ wà sí yà tó kù sí ká àdúgbò ìṣèlú jẹ láti òpin ogun sọ pé sí yà nígbà èyí tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ tẹ̀kọ́ gbé e fẹ́ẹ́sì ẹ̀ nìyẹn ẹ́ tẹ́lifóònù gan náà la fẹ́ lò fún tọ̀ká tó wá sọ gbèsè tó jẹ fẹ́ lómi tàbí bẹ̀rẹ̀ tó jẹ fẹ́ lómi ni dẹ́rì fún adamọ̀ wà sí àkọ ẹ̀fẹ́ lórí ẹ̀tọ́ tiẹ̀ àfi tẹ́lómi bá gbé ló nínú dúkìá rẹ̀ láti tàbá lè yàn bá àgbè àmọ́tọ̀ bá gbé nínú dúkìá rẹ̀ bóò láti ilé ó dàbí irú pọ́ṣà ta ánsà tẹ́lẹ̀ àti ìgbà tó ti gbà lọ́rẹ̀ wípé ìyàwó mọ̀lẹ̀ ọmọ àkọ́rọ̀ òun lè kíkà nìyà ẹni tó máa lídà àwọn èèyàn lẹ́yìn tó bá máa kọ̀ áàlì kejì hmm? kó tó ti láàlọ́ àbí ẹ agbọ́dọ̀ kọ́kọ́ sọ pé ẹni tó kọ́kọ́ mà ló kí lórí òun lábẹ́ sí àbí àyẹ̀wò ẹgbẹ́ lábẹ́ sí ẹni tó bẹ̀ ká mà ń kí tó ya dájọ́ ọ̀run ẹ̀hẹ́ wà sí àti gbèsè àwọn ẹ̀tọ́ ẹlòmíì yẹn ẹ̀tọ́ tiẹ̀ gangan ẹ̀kọ́ bá tí òfin tí àyà kùránì òfin ní àbí tí àdìsí òfin ní rìbáàtì òní pé kìí ṣe ìnáwó ńláńlá kìí ṣe ìnáwó ńláńlá táàbọ̀ bá ń gbọ́dọ̀ máa ṣe é tiẹ̀ ìbá kìí ṣe kìí ṣe láti dúró ró láti di òkú kó jẹ́ kòkó ẹ̀jẹ̀ ìtúláṣí ó lọ láàyè kókò jẹ́ kòkó bẹ́ẹ̀ bá rí bòbò nínú àwọn aṣọ rẹ̀ tó níná ẹ̀yà kóṣẹ́ẹ̀lì tẹ̀sí wí Abubakar ẹ̀bí ọmọ àgbò tàbí àgbà wọn mú aṣọ wa tó lọ pé ọ̀hún wa ń sọ fún wọn pé tí wọ́n bá ti kú ẹ fi aṣọ yìí ẹ fi kápá nà fún mi. wọ́n wá ń bẹ́ má sọ kan wá ń sọ tuntun oníkàkà onídìí kó jẹ́ tuntun alhayu awolabe jẹ̀dí nígbà tí wọ́n yìí. ààyè ló tọ́ sí aṣọ tuntun dùkú lọ. ó kó nígbà tó bá lọ tuntun ṣe. ìnáwó wà lè wọ̀ ọ̀la ìtọ́wà fún lásán ikú gbogbo ọ̀dọ̀ tó bá jẹ́ lára ẹ̀kọ́ níbi dàjí tẹ́kí wá tó ní tuntun rẹ̀ so kèése ìnáwó ńláńlá bọ̀bọ́ ti fún ẹgbẹ́ wọn gbọ́dọ̀ wọn yẹn náà kọ́ o ìlọ́júta ẹ̀wọ́n ti yọ àfíta bá rí ẹ̀jú òde and uh, láwọn culture káàdì láwọn tradition káàdì wọn ló ń ṣe lọ́dọ̀ tó wà nílọrin ìyá bá fún àwọn náà máa ń ṣe ìwọ́ ṣe àwọn bọ́wọ́ ìgbà pẹ́pẹ́ wọ́n ṣe ṣe pẹ́ bàbá náà ni wọ́n lọ máa gbé káàdì ara àwọn ẹ̀kọ́ kan fẹ́ ṣe fún un ẹ àwọn ní ó mọ̀ lọ fẹ́ àwọn ti fi fún ọdún bẹ̀rù tó pẹ́pẹ́ tó bá kú bá jẹ́yàn ńláńlá wájá fà ńláńlá ẹ ikú ó ṣe ìlú wọn lọ sọ fún ẹgbẹ́ ọ̀gbìn lọ àwọn ṣẹ́ẹ̀ṣì báyìí báyìí ẹ ní àlè wa wọn fà pípọ̀ òun fún kámá ṣe tó mi ṣe ẹgbà tó bẹ́ẹ̀ náà láti káàkiri tó ọjọ́ méjì òun làwọn ọmọ náà kọ́ mi lọ àwọn àbá ìsàlàyé mi dáadáa báwa ẹni tó bá àwọn ọmọ bíi ọba látàní wọn ti kára látàní báwo ni ó sọ̀tàn látàní àti ọ̀nà mélòó ló wà ọ̀làwọn àná ìlàbù wà bẹ̀ ìyàfẹ̀mú wà lọ́dà àpá ọ̀nìgbé ní ìwé pé déèyàn bá gbé ìyàn tó bá fẹ́ san padà ṣé èwo ni ó pọ̀ sí dàbí first half ìrun rẹ̀ ẹ́ èwo ni ó pọ̀ sí dàbí last half ìrun rẹ̀ gbogbo kìlá fún wa. ṣé a sọ wípé nísìnyí bí o ti báraka alákọ̀ọ́kọ́ fún báraka ẹlẹ́ẹ̀kejì sọlọ́kà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ bó ti jẹ́ ẹlẹ́ẹ̀kejì fún ìmáàmù náà ni ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì fún àbíjà alákọ̀ọ́kọ́ fún tàbá ẹlẹ́ẹ̀kejì bá alákọ̀ọ́kọ́ fún ó ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹta ti ìmáàmù ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì fún òun sọ̀rọ̀ mi ìgbésẹ̀ máa ní kó san padà ẹlẹ́ẹ̀kẹta tiẹ̀ ló fẹ́ẹ́ san èyí tó bá pẹ̀lú mọ́mù yóò jẹ fọ́n fà bí yóò wà fíkún àdíkà tó fẹ́ díṣẹ́ tó bá jẹ́ fún mọ́mù náà ló jẹ́ fóun náà gbọ́n pálọ̀ lè bẹ̀rẹ̀ látòkè padà ẹsẹ̀ fa ìlànà tí àlàyé àlàyé yé mi ẹyẹ kí mú méjèèjì jẹ owó tí ó jẹ ìjọ bá a bá sọ wípé ní tó bá ti báyìí ẹ òun ni déédéé tó jẹ́ fún mọ́mù náà ló jẹ́ fóun ra rákẹ́lẹ́kẹ̀ ló bá rákẹ́lẹ́kẹ̀ ló lè fọ́ mi. Màmú ti rákẹ́lẹ́kẹ̀ ta àbí sọ̀rọ̀ fẹ́ rákẹ́lẹ́kẹ̀ ta lọ ìmọ̀mú tó pa sí. Ọlọ́mọ ẹni wọn tó kó wọn ti pàṣẹwó wọn ti pàṣẹwó láwọn ọlọ́ ọ̀lì ọ̀dà àkàndá rákẹ́lẹ́kẹ̀ ta jẹ àbí pẹ̀lọ́mú tó kó. Ìtumọ̀ ẹni pé tá a bá ní látà alákọ̀ọ́kọ́ ló fẹ́ lọ lè mú wá. Ẹni tó bá tún báyìí òun sọ pé ṣé màá mú un kéwú níbi láti aláwọ̀ kan ti àbí kò sí wú tó bá lọ fi ó lè fi gbóhùn náà mú ara yóò sì wọ́n ó ń san gbèsè alákọ̀ọ́kọ́ tí ò bá ní ẹgbọ́n mi yé pé bí màá mú tètè bó ṣe rí fún màá mú náà ló ti gbọdọ̀ rí fún òun náà wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀ wọ́n wá àwọn àwọn àpò lọ́ba pé ní tí ọba bá pẹ̀lú màá ní tó bá jẹ́ fún màá náà ló jẹ́ fún àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ gbèsè ìtòmí àbí ìtòmí ìdìbà bọ́ọ̀lù bọ́ọ̀lù rí náà lórí ìgbà ẹgbọ́n mi àwọn kan lọ sílé àwọn kan lọ sílé ọ̀nà ìjọba bá pẹ̀lú mọ́mù yóò jẹ́ fọ́ọ̀sì àti ìjẹ́ yóò wá bíu ọ̀dọ́ ọ̀làwé ni eléyìí so àwọn tún fẹ́ bìnárù ni ó ṣe yóò bíu ọ̀pọ̀ ní kò ní san gbèsè ẹ́ ṣé ó yẹ ó di méjì ọ̀gọ́ dènà. àwọn kan tó láàrin onímọ̀dáwò báyé tó láìsí táwọn èèyàn ti mọ̀ bípọ̀ kó tó ju pé bóyá àlàyé pọ̀ lórí ẹ̀. ọ̀dáwò báyé ti di pé yóò ṣe alùpọ̀lọ́ ti àpòwálì àlùdènà ti àpàlì. ẹni tí tó bá ní ṣe pẹ̀lú statement lórí ọ̀rọ̀ ìdìní ó sọ̀rọ̀ ẹni tó ti bá ti pẹ̀lú actions lórí ìrọ̀ yóò bí ní ìfọ̀ tó máa sáwọn wípé wípé ní ìdíra yìí sáájú lórí ṣẹ́gbẹ́ẹ̀sì tẹ́yà bá ní ìdílágà alákọ̀ọ́kọ́ tó gbé ìbọ́ọ̀bù kéwù àbí wípé nílágà alákọ̀ọ́kọ́ ò gbé ìbọ́ọ̀bù kéwù bẹ́yà bá ti méjì ìtàn tó wá fẹ́ san gbèsè rẹ̀ padà ó gbọ́dọ̀ tó jáde ọgbọ̀dọ̀ tí ó jákè bí alákọ̀ọ́kọ́ pèrí ó fi bá já ó fi wúrà tọ̀ láàrún wọn ní ìgbà tó kọsán gbèdé bọ̀dá ìlú pé kí ìnáwó ló ń jẹ́ ìlà fáàlù ní pẹ́tọ̀ tọ́lá lákọ̀ọ́kọ́ bá lè kò yẹ kó tán lọ́nà náà ṣe kó tó kó mọ́ ìwádìí mọ́tò ti sálámù ní lápẹ̀lẹ̀ kẹta ẹ̀wọ̀n náà yóò sàrà yóò ṣèlú bíi pé lápẹ̀lẹ̀ kẹta tó bá ti ka action ẹ̀ẹ́dàṣáàrò àdìgbò adẹ̀gbò abọ́jà tó ṣe hàn níbi wípé ó bí ìdílé lọ. bọ̀ tó bá ti kan ọ̀rọ̀ dáàkì ó ti di pé kò sàn òní mọ́tàdínlọ́dàbọ̀ náà ti àwọn èèyàn tẹ́ náà ti wọn tọ́lá bá táwọn bá ìdí ẹ̀ka ṣe ń bẹ̀rẹ̀ náà àwọn àwọn àbíkà ńláńláńlá náà kò sẹ́yìn kẹta tó lọ kúrò rẹ̀ láàyè ṣùgbọ́n kì í mú tó kọ̀ ní. èyí tó kọ̀rẹ́ ti gbòòrò ní pé kéèyàn ju tó táyé ẹ kó bíu kí ni kò bíu ó ní pé ó ṣe bá bákà méjì yẹn bákà ẹyọ kan tó kù tó bẹ́ẹ̀ ṣe òun ní ẹlẹ́ẹ̀kẹta yẹn kó wá ṣe é ní kóun dànù sí ìgbà látàlẹ́ ìkẹta sáàmọ́ tí ó jáde rẹ̀ àìsí sáàmọ́ tí ó túra rẹ̀ àìsí tó kó ké jẹ́jẹ́ kó mọ̀ fi túra rẹ̀ kó fi kó bá ké tán kó fi lẹ́rẹ̀ kẹta rẹ̀ lọ́wọ́ wọn sára mi kí ló bàtà sí ilé àdéhùn ìgbà náà ni wọ́n lọ ń gbà fún wa lọ́wọ́ àdéhùn àbò wọlé anábì tàbí àmì fẹ́lá ara ìsọ wípé ìdá àti mùsọ̀lá ẹ̀ wà á túnú àwọn àyíkú ìgbà ẹ bá lọ ẹni tẹ farabalẹ̀ wọnú ẹ bàmá àdìrà tún èyí tẹ bá bá bẹ pẹ̀lú ẹkì wà má fáyà èyí tó bá gbọ́ máa yín lọ́wọ́ bẹ̀ fà á ti mú ẹ pé àwọn ní ẹ pé ìlànà yìí tó kì í fẹ́ bá ní kí ẹ bá pé nǹkan o ti ní kan lẹ̀ tẹ́lẹ̀ tó o fẹ́ fún un. tó pípé yẹn làwọn lò wọ́n wá ní ilé yìí náà ní fàá ti mú ìwé mi wáyà lórí fáfúrú

á ní kó gbáwẹ̀ àdá tó bá sọ gbèsè rẹ̀ padà á lò ní ọ̀bọ̀ àtọ̀ àwọn ọkùnkọ̀ ha táàkù yẹn ẹ̀yìn lẹ́yìn ni wọ́n ń lò wọ́n ti àdíta nígbà náírà kò á ní bábá ló kẹ́lá kọ́ kí èèyàn pé ìkan náà lórí ẹ̀dáàbò yá ayọ́ lẹ́bí náà àpò ìdààmú bí àdìsọ láti ìjọ rẹ̀ ló má bàbá rẹ̀ làbí kiri ńlá ẹ̀ ọ̀gbọ̀n rẹ̀ láì wọ́n wá ìdá fún yọ sí rẹ̀ tá ẹ bá ti kọ̀ sí ìròyìn tó bá ti kọ̀. Ìpè kìí ṣe pé tẹ́ ẹ bá ti wá san gbèsè ó tẹ́ ẹ bá ti pè pípé ní ọ̀gbọ́n ní nínú èdè ọlọ́run Kùránì àtàdé. Ànọ́dá wà Kùránì báyìí bá ọ̀dọ́ ìlú mọ̀ náà sí kàkún ọ̀ṣọ́rọ̀ bá. Bẹ́ẹ̀ bá ti parí ṣe hájì ní tẹ́ ẹ parí tó ọ̀dọ́ ìlú. àti wọ́ọ̀lù fábdú àti a ti mú ìtumọ̀ náà àmọ́ àwọn àpá náà wọ́n ní gbogbo ẹ́ ní máa ń iṣu ńláńlá ni tí wọ́n ti sì mọ̀ ṣe ṣùgbọ́n wàhálà alámù èkó súnmọ́ òdìdí kéèyàn bí òun ṣe yàrá tẹ̀rí àwọn tọ́sọ tó ti rọ́ ẹ máa wò ní ìsìnlá ẹ máa wò tọ́tọ́ ní ẹ̀sán mi àwọn ní ò bárakàlà ọkọ ò bárakàlà ẹ̀kejì pé tó bá ní kó bárakàlà ẹ̀kejì ẹ̀ ṣe alákọ̀ọ́kọ́ ìṣẹ́ ṣe báyìí jòkó ní rákàlà ọkọ̀ tó wọ́n lọ́ọ́ tó jòkó náà ó fi ṣàṣáwó ẹ̀ta ó lè yìnbó ẹ̀mú yẹn ti ṣàṣáwó ní rákàlà ọkọ̀ tó fi tó fi ṣàṣáwó nìyẹn ó bẹ̀rẹ̀ kejì náà ló jẹ́ fún wọn náà ẹ̀ tọ́ wọ́n ní ẹlẹ́ẹ̀kejì mú ẹ ó ti sálámà ó sálámà mẹ́ta ẹ ọ ẹ jòkó ẹ ti tàṣàlù àkéde tí máa mú ṣe ìdíwà lọ́dún kan wọ́n náà fún mi a ní kó ẹgbẹ́ lẹ́yìn balaba fẹ́ sọ ń bẹ èyí sẹ́yìn náà wíwò náà kẹ́ni kó san gbèsè náà ẹ lọ ṣé yóò san gbèsè àbí èèyàn ní ń rákàlà ẹni kó mi bá ni kí ló parí kejì ni pé kí ló kó mu láti di láti bẹ́ẹ̀ ni wọ́n ti kọ́ wọ̀ wọ́yọ̀ wọ́n ti tẹ̀gbẹ́ pé yọ̀ọ́ tẹ̀gbẹ́ pé yọ̀ọ́ nìkan ló ti ẹ̀ka ara yọ ọ́ráka òun náà kúrò ní. bẹ́ẹ̀ kọ́ tó ọlọ́ọ̀lá ọ̀rọ̀ púpọ̀ ṣùgbọ́n kí èèyàn ṣe jìnnà ọ̀dọ́ sọ́kọ́ tó jẹ́ olókọ̀ rẹ̀ tó ọ̀rọ̀ ti fún àmì nítorí ẹ gbọ́ pé mo ti gbọ́dọ̀ tàbí àwọn ìfọ̀n mi fún ọwọ́ àti ọ̀hún ní ká sọ wípé ní bí twenty ọ̀bẹ̀rẹ̀ asambana asambana tó dá àlẹ́ tó ti wọ́n nù káàkiri bóyá nineteen twenty three ọ̀sán ẹ̀ àwọn ṣàkóso náà àwọn ọ̀dọ́ àwọn tàbí títí wà gbà yẹn náà. Bàtà máa ń àwọn kàkálẹ̀ ní gbogbo bàtà kàkálẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ìlú mùsùlùmí wọ́n wà lọ́dà kòmíyájú. nàìjíríà lọ sí kò ní kòmíyájú nàìjíríà tó àwọn náà fẹ́ pọ̀jù. Ògbà tí ó yá, ìdájọ́ ìlú ẹgbẹ́ pọ̀ tuntun àtàbánà ti jẹ́ àpáàdì bàbá àtàbánà àpáàdì náà pọ̀jù. Bàbá rẹ̀ dá àpáàdì tí bàbá rẹ̀ pọ̀jù lọ. Òun kàwé máa lọ sí African College of Education ìṣàlù láwọn ìgbà míì náà ń kó náà yìí tó ṣe ń dé lọ́la ẹ̀kọ́ ló ń kọ́ra nípa ìlú ìgbà mi. tó gbàdé ní nineteen forty something àwọn ìṣàlẹ̀ wọn pa àtàbà náà láì ṣàṣẹ wọn pa. so along the line kíní kíní ẹgbẹ́ yẹn kàn sí yẹn àwọn míì náà jọ ẹ̀ mọ́ àgbà tó padà yá ó di pé wọ́n wá ìfọ́kùnrin ọ̀rọ̀ ìjọba àwọn asáfẹ́ tó ti náà nígbà láti tó ìlànà ìṣòro àgbọ̀dọ̀ ìgbàlódé bá ìjọba náà ṣe nígbà tó rọrùn fún mi lè ká pé ìjọba wà very very important ìrọ̀rùn ìgbà ọ̀rọ̀ náà wó láàyè ìyẹn ìyàpẹ̀ ń lè wà ní. so later ìṣẹ̀lẹ̀ ẹ̀ka ń sàkóso àyà àìsàn nígbà padà mọ́ pọ̀ just like any other ẹgbẹ́ ìlú wọn ní kankan ṣe kan dáadé kọ̀ ìgbà tó padà yá náà pé ojú àwọn ní ìṣùkọ́ ọ̀sẹ̀ àfẹ́sọ̀rọ̀ ìjọba ìjọba nìkan wọ́n ní ìṣù pẹ̀lú ìjọba Egypt wọ́n bá wọn fa wàhálà wọ́n gbé wọn káàkiri wọ́n lọ gba àwọn àmì wọ́n lọ pàwọ́ nípa àti náà gbà wọn. ọ̀dọ́ wọn ní ṣùgbọ́n ní ìjọba àtàwọn ọwọ́ mi táwọn náà gbé ó ti pé àwọn àbá ọ̀gá àwọn ọ̀gá nípa wọn nípa àwọn tí ìlú ìlú àmì náà ṣọ́nìtàn àwọn àbá wọn. ṣùgbọ́n sẹ́yìn tá a bá fẹ́ sọ pé ilé ẹgbẹ́ wo ni wọ́n jẹ́ sí kò kọ̀rẹ́tì ká máa fi ayé ìmáàmù tó dá ìdáhùn náà pé káfí alùpùpù náà ti wá lùkù bẹ́ẹ̀ kan kò kọ̀rẹ́tì ẹlẹ́rẹ́ tó yá lùkù náà náà wá lùkù ẹlẹ́rẹ́ tí ìta lùkù náà. ǹjẹ́ yí ọ̀kan tó pa gbogbo àwọn tó wà ní ìpamọ́ ìṣòwò ti ẹgbẹ́ yìí o ní parapọ́sọ̀ tó parapọ́ bí ẹgbẹ́ pé ẹgbẹ́ tó ló kan ìdí tó rà Ya, ẹnìkan tó wà láǹkà ní ìjọba ètò pàpọ̀ pàpọ̀ tó kọ̀ Islam. tó bagi ní positif. tó wà pàdé káwé itu? Pak ní itu mùsùlùmí ní tó pa gbogbo ẹ̀ tó wà ní ìpapọ̀ òbí pọ́lìsì káwé mọ́tàlá ó sì yá ẹ̀ kíkà ní ìrísí gbogbo pọ̀ tó ní gbàgbá ìsìlámù. sòtó mi pé gbogbo tó gbogbo gbé wọ́n mọ̀ sí ìtàbí rẹ̀ kò tí wọ́n bá jẹ́ oṣù náà tó wà bẹ́ẹ̀ tó bá láti tọ́jú jù ọba jẹ́ sábùjú jù wọ́n dàbí kí n máa sọ ní ìdíje oṣù bá ti ébi kí ni kí kò lè tó oṣù náà dìbì tó oṣù náà wà bẹ́ẹ̀ èdè tó oṣù náà dìbì rí ẹgbẹ́ èdè tó oṣù náà ẹ̀hẹ́n tó ní wọ́n á ní tó bẹ́ẹ̀ bí jù wá ní oṣù náà bẹ́ẹ̀ oṣù náà wà bẹ́ẹ̀ pdp náà oṣù náà wà bẹ́ẹ̀ labour party náà oṣù àmọ́ ìkẹyọ̀ tó bá gbọ́ bẹ́ẹ̀ náà lè wá kàṣì ọba tó padà yá pé báwo ni wọn ní gbogbo láàrún ọyá àwọn ọmọ ní ìgbà tó sí olùdíwà ara wa lè rìn pé tó bá wà fáà àti wá wọ́ọ̀nù nípa àwọn òṣùwà àwọn ìgbàgbé kan àwọn kan bẹ̀ tán náà padà wá gbé lórí pé táwọn akọ̀dẹ̀bí náà ló gbé nọ́mbà kan wá lẹ ìyẹn ìlú ọ̀kadà ìjọba tó súnà òwò abẹ́ ìlú ọ̀gbọ̀n tó ní ìfọ̀ mistake bàbá náà mistake pọ̀ lọ́kàlù náà ṣe sáńdáàdì yẹn ni òṣè pọ̀ òǹkàlù wá gbìyànjú àti ní ti sáńdáàdì so bí èkó àgbà ṣe gbìyànjú tó nà bá ní tó sáré fún òṣèlú òkú bẹ́ẹ̀ ẹ pẹ̀lú ẹ̀rí náà láti lọ kó sọ̀rọ̀ sàbò sẹ́yìn ọ̀bọ̀rọ̀ sàbò sẹ́yìn mẹ́ta mo bá sàbò sẹ́yìn mẹ́ta tó wà pípé wà sáfá bẹ́ẹ̀ ọ̀ndà bá tún náà lè wọ́n kọ́mọ́ àyọ̀ tó lè jáde ń wò á lò tún lè sáńdáàdì tó ń kálù ń gbìyànjú ẹ̀sìn máa pa so mọ̀gẹ́tì ìṣẹ̀fẹ̀ gbọ́dọ̀ sí ilé fún ara rẹ̀ tó kàn máa di àwọn àkáńtẹ̀ kan ń lò ó nígbàtà níta ń ṣèyí tẹ́ ẹgbẹ́ rẹ̀ lọ́dọ̀ ọ̀sẹ̀ báyìí gbogbo na ẹ̀wọ̀n ìpè tẹ̀ bára àwọn tàbí bùbí iná ìlú wọn gbogbo tó gbó lè délé ayé rẹ̀ kó tó bá tún lọ jáde kó wọn bẹ́ẹ̀ náà lára àwọn kan gbogbo tó gbó lè jẹ́ báyìí lé ní ọ̀rọ̀ ìwánù ló fẹ́ sọ fún mi kí ló fi náà rẹ̀ pa ìwánù ó fi náà lọ bá ti bá tiẹ̀ ń báyìí lọ sí ìdè lọ́sọ̀ A àgbé ìdúdọ́ ìwà ló wà lóko láyé wọn nà ìdìbò bá nàrà lójú o má lè bojú àwọn yòókù náà káwọn ìlànà ìbò mọ dáadáa ló ṣe tó kéé ṣe ndị lánàá ti bá wà ní kí ti ìlú làwọn náà àti wọn àwọn tó àwọn wọn ó wọ́n lè ní ẹ̀fásí lórí àwọn iṣu kan ju bí àwọn yóò lè ẹ̀fásí lórí rẹ̀. but àbúrò padà wá padà wá tẹ̀lẹ̀ ní kọ́lẹ̀ ní tí òkè kan wá mọ ìpò àrùn yìí fún ọjọ́ pàdé rí gan làwọn èèyàn tó mọ ilé ẹ̀wọ̀n yìí ìjọba ti wọ ìgbà yìí tó bá rí báyìí tó kó lọ tí ò bá ti lọ náà ìpò àrùn yìí ẹgbọ́n ẹ̀rọ ìpò àrùn yìí wọ́n gbé ìdílé ìdààmú ẹ̀gbọ́n tó ẹ̀rọ ìgbìmọ̀ káàkiri ní ìkàwé tó wù lọ́lọ́ ọba tó ti láti ní ìjọpọ̀ wá sí tí òde tí ẹ̀mí ló mú wa. àyè láwọn èèyàn tó mọ gbogbo ẹ̀ níbi ayé ìyàwó kò sí. ẹ̀wọ́n àyẹ̀lẹ́ mi ní òun fẹ́ ṣe ṣùgbọ́n kò mọ sí bẹ́ẹ̀. ẹ̀wọ́n ẹni tó ń bá mọ tó yẹ kéèyàn ṣe kó fi hàn àti ìtẹ́ni tí òun fẹ́ tán ó ń ṣe mọ́tò gẹ́gẹ́ èyí sábà fi ká níbi ìgbìdà ọlọ́run ló bá lò ní ìgbọ́lẹ́lẹ́ tó bọ́ sí o. Bọ̀kúnú àti ìyá ọmọ ìyá Amájì Fáwọ̀dà. Gbogbo wọn wà bọ́lọ̀ wà lẹ́yìn ọkọ̀. Èyí náà pé ọlọ́run ẹ̀ fún yí ọ̀nà pé ìdìnnà tọ́lá pé iṣẹ́ rẹ̀ lọ ìpàdé ọlọ́run. Fáṣọ pàrọ̀ lọ́wọ́ lọ́wọ́ ń dàbí ìrìnà ọlọ́run nígbà tó ti mú un. Wọ́n ká sí lórí láti sìnà bẹ́ẹ̀ sì ti wà láti rántí òun náà ní pé kẹ́ wọ́n ti fún kálí fún ẹ̀. kò ká pẹ̀lẹ́ ìlú pé ìlú mi kì í lọ́ọ̀ fún ẹ̀ka máa nílẹ̀. bàbá mi àwọn àkàwọn kan ń lò lẹ́nu bí ìlànà ti ń lò. nǹkan àwọn kòkòrò náà wọ́n á lọ sí i. Thank you.